بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل دلالة في النار اعلموا عباد الله أن شرع الله في الإسلام هو السعادة ودينه الإسلامي هو الكمال وسنة نبيه صلى الله عليه وسلم هو مشكاة الهدى فدين الإسلام وطريق الأنبياء والرسل وأتباعهم عقيدة وعبادة وسلوكا وخلقا وبه عاشوا حياتهم وإليه دعوا الناس وعليه ماتوا وشريعة الإسلام كاملة في كل جوانب الحياة البشرية عقدية حيث يقر العبودية الخالصة لله وحده وتفل الشراك به وتعبودية فإنه يجرد المتابعة للرسول صلى الله عليه وسلم وينكر الابتداع في دين رب العالمين لأن كل محدثة بدعة وكل بدعة ضلالة فإنه كذلك يحقق العدالة الحقيقية للإنسانية حيث وضع لكل من الحكام والمحكوم عليهم مسؤوليات وحقوقا ويحرم خروج الشعب على ولاة أمورهم ووعد الظلمة من الحكام توعيدا عنيفا وفي دستور الإسلام قوله تعالى أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون وهو الإسلام حكم من العباد حكم من العادات والتقاليد الاجتماعية أطيبها واحسنها فطرة وطبيعة وكذلك التكسب الحلال وقضايا الزواجية وهو الدين الوحيد المقبول لدى رب العالمين قال الله تعالى إن الدين عند الله الإسلام وقال تبارك وتعالى ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين فاللهم إنا نسألك بأسمائك الحسنى وصفاتك العلى أن يجعلنا أن تجعلنا مسلمين حقا حتى الممات أنا أقول لكم atọ́rọ ìkẹrẹ fún ṣẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam ayin ọlọ́run ọba wa awa lẹ́ni tí ó mọ̀ kún wa lọ́wọ́ lórí àlámọ̀rí wa awa lẹ́ni tí ó foríjìn wa kúrò ní gbogbo àwọn àfiṣe wa awa Allahu ni oníṣọ́ kúrò níbi àwọn aburú tẹ́mi wa ń rò àti kúrò níbi aburú iṣẹ́ ọwọ́ wa ẹni tí Allah dájú ṣáká kò sí ẹ̀dá kan tó lè sí lọ́nà gbogbo ẹni tọ́lọ̀ bá wá kún lórí ìṣìnà rẹ̀ ẹgbẹ̀rún olùfinimọ̀nà onílé fi mọ̀nà láyéláyé mo jẹ́rìí pé kò sí ọlọ́run ọba mìíràn èyí tó lẹ́tọ̀ọ́ lóòótọ́ lódodo láti jọ́sìn fún tó ju Allahu lọ ọba yìí kò lórogún bẹ́ẹ̀ náà ni onígbàkejì kò lẹ́tí ń fọ̀rọ̀ ọlọ̀ kò lẹ́tí ń júwe ọ̀nà fún mo jẹ́rìí pé aná Muhammad sallallahu alaihi wasallam ẹrú sí ọlọ́run ló fi tọ́ òjíṣẹ́ ọlọ́run ni ọlọ́run bá pe gbogbo ẹ̀yin mùmínì ó ní ẹpáyà òun ọlọ́run ní pàápàá bó ti yẹ kẹ́ ẹpáyà rẹ̀ ẹpáyà ọlọ́run ẹbẹ̀rú rẹ̀ ní bó ti yẹ kẹ́ ẹbẹ̀rú rẹ̀ ẹbẹ̀rú rẹ̀ ní kọ̀kọ̀ sẹ̀mí ayé yín ẹbẹ̀rú rẹ̀ nínú gbangba lámàrí ayé yín ẹmọ̀ wípé òun àbíkẹ́ jẹ́ mùsùlùmí pàdé ọlọ́run ẹ gbọ́dọ̀ fílẹ̀ ayé lẹ̀ àbíkẹ́ jẹ́ ní tí ó dẹni sí lórí Islam ọlọ́run ni mo gbogbo èèyàn lápapọ̀ ẹ páyà olúwa tó dá yín látara ẹ̀mí kan yìí ló ti dáyàwó rẹ̀ Adam ẹn tó dá lára rẹ̀ náà ni ìyàwó ọba yìí níbi agbára rẹ̀ tóbi dọ̀rọ̀ yẹn ká bẹ̀rù rẹ̀ ká páyà rẹ̀ látara lọ́kọláyà yìí ló ti fa gbogbo tìhàn ọkùnrin jọ lẹ́ẹ̀ ló ń ka obìnrin tí ń bẹ lókè pẹ̀lẹ́ nì látara ẹ̀mí méjì yìí ló ti dá wọn ọba yìí ẹ bẹ̀rù rẹ̀ òun náà lẹ́fì máa ń bẹ̀rẹ̀ ayín bọ́rọ̀ bá délẹ̀ adìmùfọ́lọ́ ń wasallam àfi tó bá sọ wípé mo fi ọlá ìfẹ́ tí mo ní sànàbí bẹ̀ ọ́ lókù àmọ́ kó ló fi ànábì bẹ̀yàn lópin ìgbà tí ò ti sin ilé ayé mọ́ a lè fi bẹ̀yàn mọ́ ìfẹ́ tó bá ní sí ìdùnnú mọ́ ìlànà rẹ̀ lẹ́yìn tó bá yàn láàyò òun ló lè máa fi bẹ̀yàn ẹ bẹ̀rù ọlọ́run bá tó gbélé ìkalẹ̀ bẹ́ẹ̀ wal arham ọba tó gbé ìwọ̀ mọ̀lẹ́bí kalẹ̀ tó ní alẹ́ máa fi mọ̀lẹ́bí wọn bẹ́ra wa wọ́n láti mọ̀lẹ́bí máa ń wá sí pápọ̀ àwa àtàwọn òbí rẹ̀ mọ́jọ́kú mọ̀lẹ́bí ó já ọlọ́ba yìí ló gbé kalẹ̀ bẹ́ẹ̀ torí pé ọlọ́run bá ń kọ́ lórí gbogbo yín pátá ìfojútó yín o inna Allaha kana alaykum raqiba aláfojútó ẹrú ọlọ́run lọ́lọ́run ọba jẹ́ wò gbogbo gbogbo n à ń ṣe ní fojútó ó ní ẹpáyà ọlọ́run ẹ sì jọ́rọ̀ rí ó máa jẹ́rìí lẹ́nu bẹ̀rẹ̀ látòrí ilaha illallah kágbá yànyànjú ọ̀rọ̀ rẹ ni ká sọ̀rọ̀ dáadáa kí àwọn èèyàn ó dùn láìmọ́ múrọ́ lọ́wọ́ ọ̀rọ̀ rẹ ni ká àwọn èèyàn lọ síbi dáadáa ká kọ̀ bàjẹ́ fáwọn èèyàn ọ̀rọ̀ rẹ ni ká gbá lórí ayé èèyàn tó mú kẹnu ní àṣeyọrí lórí ìlànà tí ti mú irú àwọn ọ̀rọ̀ báyìí ọlọ́ni ẹ bẹ́ẹ̀ bá ń sọ bẹ́ẹ̀ yuslih lakum a'malakum iṣẹ́ yín ọlọ́run ṣàtúnṣe rẹ̀ fún yín wa yaghfir lakum dhunubakum gbogbo àwọn ibi tí ẹ kù sí lẹ́ṣẹ̀ ibi àti ètò yín àbátìjọ̀gán tó wẹ́fẹ́ wọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala yóò lẹ́yìn wá gbà náà èyí tó fi ń jò tọ́jú nínú ọ̀rọ̀ tá ń sọ láyé náà ni ọ̀rọ̀ Allah subhanahu wa èyí tó fi ń lo rẹ̀ jùlọ lànà tá a fi ń tẹ̀mí ayé náà ni lànà tó ń ṣe ọlọ́run fi ilẹ̀ fún wa sallallahu alayhi wa sallam èyí tó burú jáì nínú gbogbo láyé náà ni àwọn tuntun tuntun tuntun táwọn èèyàn ń dálẹ̀ nínú ẹ̀sìn torí gbogbo àwọn nǹkan tuntun wọ̀nyí gbogbo nínú ẹ̀sìn ìṣìnà ní gbogbo tí ń jẹ́ ṣìnà láyé inú náà ni wọ́n ti ṣe wọ̀ lọ́jọ́ alkiyama ẹrú sí ọlọ́run ẹlọ́ màmá dájú wípé òfin ọlọ́run bá nínú Islam huwa sa'ada òun náà lóríire òfin ọlọ́run bá tó ṣe fún wa nínú Islam orísun oríire wa nìyẹn ẹ̀sìn Islam tí ń jẹ́ sí ọlọ́run báyìí huwa al-kamal òun náà ni pípé wà fún un gbogbo ẹ̀sìn yòókù tí ó bá ti jẹ́ islam àdínkù ń bẹ nínú wọn islam nìkan ló ní pípé lára nínú ẹ̀sìn tẹ́sì rí lánàá nábì rẹ̀ sallallahu alayhi wa alihi wa sallam ni àtùpà ìrìnà ni àtùpà ojú ọ̀nà táàpì lè mọ́ kí ni ó yá ṣe nínú ẹ̀sìn kí ni tí ó yá ṣe bá tí ò jẹ́ ń tí dúnú sí súnà náà muhammad sallallahu alaihi wasallam kò tí ìríran nísì ń ló sẹ̀mí òkùnkùn lọ́wọ́ tó tí bó ti pẹ́ra rẹ̀ mùsùlùmí ó dijọ́ tó bá dún ní sílẹ̀nù ń ṣe ọlọ́run bá lílò níbi ọ̀rọ̀ sísọ níbi ìhùwàsí níbi ìgbàgbọ́ níbi ìrìn ẹsẹ̀ níbi báwọn èèyàn lò alaihi wasallam hina idin fahuwa al-muhtadi nígbà náà ló tó dẹ̀ ń Islam òun náà ni ìlànà àwọn ànábì ọlọ́run òun náà ni lára àwọn òjíṣẹ́ ọlọ́run tó ti ré kọjá lọ gbogbo àwọn ọmọlẹ́yìn wọn pátá tí wọ́n ju pájú sẹ́lẹ̀ fún wọn islam lẹ̀sìn wọn o kò sí ànábì kan nínú àwọn ànábì ọlọ́run ọba subhanahu wa ta'ala tọ́lọ́run bá rán wá sílé ayé yìí tó yin ẹ̀sìn míì láyò tó ju islam lọ gbogbo wọn ti gbogbo àwọn ọmọlẹ́yìn wọn tí wọ́n ju pájú sẹ́lẹ̀ gbogbo wọn pátá kanu Musulumi òdodo ni wọ́n wọn ò jẹ́ lẹ́sìn míì lẹ́yìn jẹ́ mùsùlùmí wọ́n jẹ́ mùsùlùmí nígbà kídà wọn etí ń já kídà nígbàgbọ́ tó fi ń sin lọ́hùn àdìọ́kàn tó oníṣolúwa tó dá ọ bóò láàrin ìwà tọ́lọ̀ tó dá ọ ṣe rí ìgbàgbọ́ tó fi ń bọ́ lọ́hùn lò tọ́lọ̀ ń fi yọ́nú sí ọ náà ní jẹ́ àkídà àwọn ànábì ọlọ́wọ́ bá wọn yìí àti gbogbo àwọn tí ó ń dọ́mọ lẹ́yìn wọn wọ́n jẹ́ mùsùlùmí parí níbọ̀rọ̀ ìgbàgbọ́ wọn wọ́n ṣe ẹlẹ́bọ bákan náà níbi ìjọsìn wọn wọ́n jẹ́ mùsùlùmí òdodo níbi ẹ̀yìn sí wọn níbi ìwà wọn islam wọn fi lò sẹ̀mí ayé islam náà wọ́n pèpè lọ bẹ́ẹ̀ ni orí islam náà wọ́n kulé lórí kò sí ànábì ọlọ́run ọba kan tó kú lórí ẹ̀sìn míì tó tayọ islam kò sí ọmọ lẹ́yìn wọn kan nítòótọ́ lódodo tó kú lórí nǹkan míì tó islam lọ òfin islam olùfin tó péye gbogbo kọ̀rọ̀kọ́ndù sẹ̀mí ayọ́mọ ẹ̀dá èèyàn ní islam dá sí kò sí nǹkan kan láyé nínú sẹ̀mí wa a níyàwó a lọ́kọ ni a bímọ ni a rèmọ ni a sòwò a jèrè ni gbogbo orígun wọ̀nyí islam mọ̀ dá sí kò sí nǹkan kan tí islam ò fìlì àná kalẹ̀ fún wa tààtọ̀ kò pè wá mùsùlùmí kó mọ̀ gbẹ́sì kalẹ̀ fún wa kò pè wá mùsùlùmí kó mọ̀ fi ti ń kalẹ̀ fún wa káàfi tọ ìlànà ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala islam níbi ọ̀rọ̀ gbàgbọ́ ó ṣe ìfin ilẹ̀ káàfi ọlọ́wọ́n bá nìkan ṣoṣo fọlọ́hùn gbogbo tí ń jẹmọ́ wà ẹbọ islam takò fún wa ó ń ka mí ni ẹjẹ́ lọ sọ́dọ̀ wọn wò ibi tọ́rọ̀ mi gbé dúró yìí àfi kí n bẹ̀ wọn àgbà kí n bẹ̀ wọn tí wọ́n láyé àfi ká fún wọn ní tí wọ́n yọnu sí bá àbá fi kí wọ́n ṣe ilé ayé wa rọrùn islam há kú fún mùsùlùmí allah subhanahu wa ta'ala nìkan ó ní mùsùlùmí ń gbára lé allah subhanahu wa ta'ala nìkan ní mùsùlùmí fi ń búra allah subhanahu wa ta'ala nìkan ní mùsùlùmí ń wá sọlọ́dọ̀ rẹ̀ mùsùlùmí òdodo kò gbọ́dọ̀ ní ẹnìkan tó tún máa dáàbò bó lẹ́yìn ọlọ́run bá subhanahu wa ta'ala ó wá gbélé yìí kò fi sánbàǹtẹ̀ tó bá ti sánbàǹtẹ̀ tán kálẹ́ni náà tí ó lè dojú ìjà kọ eléyìí ò sí nẹ́ẹ̀sì Islam eléyìí ẹ̀dàpọ̀ ẹ lò fún bọ́pọ̀lọ̀ rẹ̀ jí kúì kíákíá lọ́pọ̀lọ̀ rẹ̀ ó jí pépé oògùn sọ̀yẹ̀ tó múnádókó ní gbogbo ilé Islam ọlọ́run ọba ní máa ń dẹ́ ẹ̀dá wò òun ní máa ń léèyàn kàbàkàbà tẹ́lẹ̀ ọ̀fẹ́ tó torí bọ̀ mọ́ ṣùgbọ́n ó ti wá já mọ̀ wípé gbogbogbà tó bá lé wa ìgbàgbọ́ tó fún wa nípè níjà o ọ̀dọ̀ ẹnìkan ní ẹ sẹ́rí padà sí lọ ara lórí rédíò ṣe ó lè sọ pé ọmọlẹ́yìn Olódùmarè gan lo kò sí tí gbogbo kọ̀kọ́ kọ ló mọ̀ pẹ́ra wọn tọ́pọ̀lọpọ̀ ẹni tí nǹkan òye tó sì mọ̀ gbẹ̀sàn jẹ́ pẹ̀lú àwọn kan wọ̀nyí bẹ́ẹ̀ lómi bá tẹ́m̀bẹ̀ tí èsì mùsùlùmí tó bá gbàsàn jẹ́ pẹ̀lú wọn ìwọ mùsùlùmí kò yẹ kó gbàsàn jẹ́ ìwọ lọ́lọ́hùn ìwọ lẹ́ni tí wọ́n ń sìn ìwọ lẹ́ni tó ń kírù fún gbogbo ọgbà ìwọ lẹ́ni tó sì kó gbọ́rọ̀ bẹ̀rù ní kọ̀kọ̀ àti gbangba ẹniyẹnìkan náà là láàrin orogún lé síra wọn ìyàwó àti ìyálé bó ti wò ó lágbára tó láàrin yín kò gbọ́dọ̀ dúúyẹ́ lẹ́nu ìjọ kan wípé ìbásìrì rẹ ni tó tiẹ̀ fún mi nìkan kí n lókùn ìyálé mi wò ìbárẹ̀ tó tẹ̀ fún mi ní kẹ́kẹ́ kí n ló fún ìyàwó mi wò tàlẹ̀ tó fún wa ní kẹ́kẹ́ káàtẹ̀ ló kọ́kọ́ wa kójọ́ ọkọ̀ wá fi lè balẹ̀ sí wa bẹ́yẹn bá dẹ́rù rẹ̀ wò ó kọjá lànà ẹ̀sìn bẹ́yẹn bá dẹ́rù rẹ̀ wò ó wọ gàhù níwájú Ọlọ́hun subhanahu wa ta'ala ọ̀gá iléeṣẹ́ wa ni ojú rẹ̀ máa ń le púpọ̀ àwọn tó kù ti ní promotion tó mo ti ń sẹ̀záàmù tèmi kò tẹ̀ rí tèmi rò láyé ẹ dákun ẹ bá ń wà nǹkan kan kí n ló bí tura rí tí báyìí lọ kí láàárọ̀ ọjọ́ ọmọdé báyìí kí nù rẹ̀ máa dùn sí mi ni sẹ̀ sẹ̀ sẹ̀ sẹ̀ nínú ọmọdé dùn fẹ́ yẹ bẹ́ẹ̀ tí ń sọkọ́ nìyẹn <laughs> elégédé ọlọ́fọ̀ alọ́fọ̀ a ní fatia ọ̀fọ̀ ni o mọ́ bá yára rẹ̀ jẹ́ kó tó bá tàwọn ẹlòmí jẹ́ ayára rẹ̀ ga àfẹ́ kó bá jẹ́ bèlè tí tàwọn ẹlòmí káàtẹ̀ wá pé agbé méjèèjì wò síra wọn fọwọ́ mú títí ẹnìkan tó fẹ́ bà jẹ́ òfin àwọn ẹlòmí ilẹ̀ kò sọ́fà Qur'an gbogbo tí Qur'an ọ̀rọ̀ náà bá ní kò sọ́rẹ̀ tún bẹ̀ tó tó tó tó Qur'an ẹ̀yà mímú kìíní kan rọgbàdà ẹ̀ka níyàn sí sí lọ́rọ̀ ọlọ́run ara ò nǹkan mí lókù gbogbo àwọn ọ̀nà wọ̀nyí islam kókó ńlẹ̀ fún mùsùlùmí bákan níbi iṣẹ́ ìbàdàt islam jámọ̀ pé ẹni tá ń tẹ̀lé níbi iṣẹ́ ìbàdàt gbogbo tí ń iṣẹ́ ìjọsìn wa ó ṣe ọlọ́nìkan là tẹ̀lé o nìkan bó ti

ó ṣọ́lá alẹ́ sọ́látù wọ̀sẹ̀lẹ̀m ó ní sọ́lù kẹmẹ́rọ ayétumú ni òsọ́lì bẹ́ẹ̀ bá pẹ́ fẹ́ kírun tẹ́tẹ́ kọ́lọ̀ wọn ó gbà wọn yín lọ́wọ́ yín tẹ́tẹ́ kó kàkún sẹ́ẹ̀rẹ́ kẹ́mẹ́ ṣe ẹ kírun yìí gẹ́lẹ́ bẹ́ẹ̀ ànábì ti kíni o ó kì í gẹ́lẹ́ bá ànábì ti kíni lọ́ọ́ kẹ́kọ̀ọ́ bá ànábì ti kírun mọ́kànmọ́ kírun gúndúkú nígbàdà bí wọ́n ṣe ń kí ilé wa nìyẹn in fact wọ́n máa fà ní mí alájà gan lèmi ni mo ti lọ mọ́kàdárí ẹlẹ́wà pẹ̀mí mọ́rún kíbi bẹ́ẹ̀ ni ò mọ́ kí bánàbí ti ń dúró lórí kọ́lùn dúró yìí bánàbí ti ń tẹ́ kọ̀kọ́ níbi rùkú kọ́lùn tẹ̀ yìí bánàbí ti ń forí kẹlẹ̀ kọ́lùn forí kẹlẹ̀ yìí anábì wọ̀ tó wọ́n sí lórí irun anábì sì ìdáwọ́lẹ̀ lórí irin káwọn máyà ni gbogbo àwọn nǹkan wọn yóò ṣe ọlọ́run ní sọ́lù kẹmọ́rọ̀ ẹ̀tùmúní sọ́lẹ̀ ẹkírun gẹ́lẹ́bẹ́ ṣe níbi tí ń kírun bákan náà bí kágbáwẹ̀ òun ṣe ọlọ́run sallallahu alaihi wasallam kò sàìmọ́ fi àpẹẹrẹ lélẹ̀ fún wa oríṣiríṣi àwọn àdíṣì níranà ọ̀tọ̀ọ̀tọ̀ tí ogun ó sì ní àlàáfíà lójú ìwé bó ń ṣe ọlọ́run ti máa ń gbàwẹ̀ fún wa yálàwẹ̀ tó jọ́ràn yẹn ni àbá àwọn àwẹ̀ tá ń gbà láwẹ̀ ìlé gbogbo àwọn kan wọ̀nyí á sì bá nàbì ti ṣe ni o ẹ̀rí jùmọ́dàlẹ̀ àkhírà òun fẹ́ lọ parí ìgbà táàfi máa rí jùmọ́ àti ń bọ̀ wá ó súnmọ́ káti wà ní rọ́jà lọ̀rọ̀ bá parí àwẹ̀ orúgbódé àmàwẹ̀ ọ̀dọ́ ilẹ̀ Yorùbá láti gbáwẹ̀ arúgbó àti màwẹ̀ awẹ́sọmọ rí kàwẹ̀ arúgbó ṣàrúgbó nìkan ní ó sin lọ́wọ́ ọ̀dọ́ ọ̀lọ́lọ́ ọba sìn kò sí oṣù tọ́jú ìsìláàmù pẹ̀lú àwẹ̀ arúgbó ìsìláàmù sì rán wa ń sẹ kása rọ́jàbù lẹ́sà àwẹ̀ gbígbà kò yàtọ̀ sáwọn oṣù tó kù níbi iṣẹ́ ìbàdà bá ti sin lọ́wọ́ bá wọ̀ wá láti muharram tàbí jẹ́ ìjùmọ́dàlà àkírọ̀ tí jọ́sù kẹfà oṣù ojú ọ̀run yìí bẹ́ẹ̀ láti máa ṣe ìbádà nù rọ́jàbù rọ́jàbù ò ní àǹfààní kan àbí ní ọlá kan lọ́tọ̀ ṣàbánu ló tún ní ọlá kágbáwẹ̀ tàbá tọ́lọ̀ bá sọ wàdà àsìkò yìí a máa ṣàlàyé ẹ̀kọ́ tí Islam kọ wa lórí bá ti ń gbàwẹ̀ ẹnu Ṣàbáàn bá ní bá ti fẹ̀sìn láṣẹ o mọ́ gbàwẹ̀ alágbà yìí kò kò sí àwẹ̀ funfun ní ẹ̀sìn ní Islam wa kò sí àwẹ̀ funfun kò sáwẹ̀ pupa kò sáwẹ̀ dúdú kò sáyìnrìn àwẹ̀ àwẹ̀ làwẹ̀ àwọn ọ̀tọ̀ ni wọ́n ní àwẹ̀ táwọn sínú ní ibi aago márùn aago mẹ́fà rọlẹ̀ àwẹ̀ tí wọ́n ní sàfún wọn èjẹ sáàrì Islam ní principles ní gbogbo nǹkan ẹ̀yìn alágbàyípo ẹ̀yìn àtijẹ́ta mo ti gbà kẹ́yìn bó ló ṣe wá jẹ́ mo fẹ́ ò fẹ́ wà sọ́lá ò fẹ́ wà sọ́lá ò dépò gíga wájú ọlọ́run ayẹ bí díà dépò gíga wájú ọlọ́run ọba torípa náà Muhammad sallallahu alayhi wa sallam ó ní fàyínà kúlẹ̀ dídí àti dọ̀láàlà gbogbo nǹkan tẹ́ ẹ bá fi ń kún ẹ̀sìn láyé tó ń ṣe ọlọ́run ọba ò fojú gan ní tí ó pàṣẹ rẹ̀ tí ó yọ̀ǹda rẹ̀ bídíà ní jẹ́nu ẹ̀sìn ẹ̀ fi bídíà sí lọ́run Islam ó jẹ́sì tó jingiri tó sì jásì tó ní àlàáfíà débi wípé in ń jẹ́ social justice Islam ló advocate fún pé ká wa jẹ ká fún ní wa ìyàwó ní Islam ni wọ́n wa lẹ́yìn Islam ìyàwó ló sí wọn ọlọ́dọ̀ àwọn olórí tó lórí lọ́dọ̀ tiwa Islam bó ti mọ́ ká là ń jáde Kama protest kama máa revolt against wọn àwọn kan wá dé wọ́n ní human activist làwọn o ọ̀pọ̀lọpọ̀ wọn gbà tí wọ́n bá ń pariwo lórí rédíò lórí tẹlifíṣàn lórí social media ẹ mọ̀ rò pẹ́ni rẹ ni wọ́n ẹ jẹ́ káwọn náà dé kó táwọn olóyìn ẹwà àfáà wọ́n kọ ìpàkọ́ sí yín ni ṣùgbọ́n jò ní ẹ̀yìn ilẹ̀ ń bú gọ́ọ̀mẹ̀tì kẹgbẹ́gbọ̀n sálárì ẹ̀yìn náà ti wá wà mẹ́sì kí ló dé a ní ẹ̀wò nǹkan nǹkan kí sẹ́sẹ̀ ìràgò ó kí lọ́nà àwọn ìfisọ̀ pé ẹ má jáde lórí lórí ẹ má tako lórí I criticize olórí ní gbangba tó bá nǹkan láyà tó tó bẹ́ẹ̀ tó bẹ̀rù ọlọ́run tí mo sì dá lórí rẹ tó lágbèkalẹ̀ ọ̀rọ̀ lọ government house ta ló ń béèrè mo béèrè gọ́fìnà Kwara state mo béèrè gọ́fìnà Ọ̀yọ́ state kí lẹ nípa kọ̀ mo fẹ́ sọ̀rọ̀ náà ọba fún wọn ni àfààní ẹ ẹ fẹ́ sọ̀rọ̀ náà bẹ́ẹ̀ ni bí bá sì lè rí wọn báyìí ẹ fún mi fóònù nọ́mbà wọn mo fẹ́ bá wọn sọ̀rọ̀ ọlọ́run ló bá parí mo wá jáde mo wá kọ right up máa bá gọ́ọ̀mẹ̀ntì kan jẹ́ gbogbo ìlú tí wọ́n bá ti ń bùjọba tí wọ́n ń bú olórí tí wọ́n ń yàká sí àwọn tí wọ́n já sáájú wọn nínú ẹ̀sìn àti nínú ọ̀tá ayé ìsẹ̀míràn dànà tí wọ́n mọ̀lò là ń lò yìí ta ló rọrùn fún nàìjíríà ẹni tó rọrùn fún òlè pariwo síta kó rọrùn fóun وكذلك نولي بعض الظالمين بعضا بما كانوا يكسبون àmọ́ ìjà sí pé ń ká àgbìn là ń ká lára àwọn olórí ni sáwọn olórí wa wọ̀nyí sọmọ amẹ́ríkà ni wọ́n ni sọmọ britain ni wọ́n ni sọmọ cameroon ni wọ́n ni bí yorùbá náà ni wọ́n ibi haúsá náà ni wọ́n ibi ibo náà ni wọ́n èyí tí ò jẹ́gbọ́n rẹ̀ yóò jẹ́ bàbá rẹ̀ èyí tẹ́jọ family níwájú yọ family lẹ́yìn wọn ò lẹ́tọ̀ọ́ sí pé wọn ò lẹ́tọ̀ọ́ sí ebu àdúrà la fi ràn wọ́n lọ́wọ́ tó bá sì ní gboyà tó bá wọn ní kọ̀kọ̀ àná muhammad sallallahu alaihi wasallam tí àdísì náà bá nílẹ̀ ó ní afdolul jihadi kelmatu haqqin nígbàtí sultan jihadi tó tóbi jù wájú ọlọ́run ó ní kó o lárúdọ̀ ọ̀rọ̀ kalẹ̀ kó o sòdódó ọ̀rọ̀ bó ti yóò sọ níwájú olórí sultan jair olórí alábòsí èyí tó fi lọ di pàǹpá mọ́ra tó mọ̀ di bọ́ǹbù tó lọ mọ̀ bọ́ǹbù ilé àwọn christian tó mọ̀ american embassy tó mọ̀ bọ́ǹbù kínní tó ń balẹ̀ ayé jẹ́ yẹn ó lọ sọ́dọ̀ àwọn wa ó kó tíra àdìsí rẹ lọ́wọ́ ó sì máa ṣiṣẹ́ gbogbo tí bá sọ lórí rẹ̀ tó bá já sẹ́wọ̀n kò sì tọ́ lọ́wọ́ bá ní ó lọ wájú ó lọ sọ́dọ̀ wọn kì í ṣe wájú lé wọn ló lọ ọ̀dọ̀ ẹ̀yìn gan ló lọ ní ọ́fíìsì tó wà ní ẹ̀yìn olórí wa ẹ bẹ̀rù Ọlọ́run sálárì àwọn sáàfù àwọn wákàtí ẹ̀ sàn àwọn ọmọ iléèwé wọn ò rí iléèwé lọ àwọn títì wa wọn ò rí da ó ní malam ìmọ̀mù yìí kò ṣeé ṣe ìbádùn àṣeéṣe tí kò bá ṣeé ṣe ìkọ́ ṣeé ṣe tí ò bá rọrùn fún wọn kó lọ government house kó lọ bá wọn lórí sọ̀rọ̀ ní kọ̀kọ̀ láàrin ìwọ àti wọn tọ́bá láwọn gba tí ó sọ fún wọn àdúgbẹ́ fọ́lọ́run tọ́bá láwọn ò bá tó tó wáyé tó bá tó wá bá wa tó tún sọ̀rọ̀ á fi kélé òfin gbé ọ ní ó sì lè mọ́ sàdúà mọ́ sì sàdúà ìpè fún wọn àìwọ́ àwọn olórí wa ẹ̀ wọ́n bá ti wá jẹ́ ọlọ́mọ́sà bá ti wọ́n jẹ́ títí wọ́n bá ti bàjẹ́ tiẹ̀ náà ó bàjẹ́ ìṣẹ́pẹ̀lera èèyàn ni torí pé ní táwọn bá ti dà sórí látòkè orí yóò sàn wálẹ̀ náà ni bẹ́ẹ̀ tó bá ń sọ́dọ̀ àfáwọn olórí alìmọ́ bin barak rahimahullah ta'ala ta'ala mọ́m fudal bin iyad ta'ala ọ̀pọ̀lọpọ̀ àwọn afá súnà wọn a máa ń sọ́nà ọ̀rọ̀ wọn wípé bá a bá láǹfààní láti máa dúwà kan tó já sí pé tá a bá ṣe ọlọ́run ó gbà fáwa ni torí pé táwọn olórí wa bá ti dá gbogbo àwọn tá à ń bú wọn léni tá à ń takò wọn yìí kí wá burú ju ti wọn lọ subhanallah kí wá burú ju ti wọn lọ àwọn ti bá ti wọn débì kan ṣẹlẹ̀ àwọn àtàkùn àwọn youth ọ̀dọ́ afẹ́ youth in governance ẹ sí o àjọ wà ń bẹ̀ ni báyìí sí láyé mọ́gbà náà ìpàsọ ti wa ẹ̀yìn ẹ burú ju ejò lọ ẹ burú ju lọ ọ̀dọ́ tó ti parí skul títí ń lérí pé tó ń bá ilé wọn báǹkì kan gbà tó ń bá parí wọ́n fọ́ ní báǹkì wọn wọ́n kò gbowó bẹ̀jẹ́ ní ẹwà náà lọ sí kánsílọ̀ kó lọ sí chiama òun sì mọ̀ bú àwọn tí ń bẹ lókè ìsìláàmù gbé kalẹ̀ bẹ́ẹ̀ gba wọn lórí wa amọ̀bẹ̀lọ́ fún wa lọ́mọ́sá kún wọn lọ́wọ́ lọ́mọ́sá tọ́ wọn sọ́nà ètò islam nìyẹn gbogbo olórí aláṣẹ tí ó bá ń fi ẹ̀tọ́ dun aráàlú ó ní àwọn ìlérí ìyà tó le koko tí islam náà sì fúnra àwọn ẹni bẹ́ẹ̀ káwọn náà bẹ̀rù ọlọ́run Allah subhanahu wa ta'ala ó ní afahukmal jahiliyyati yabghun ṣé àwọn òfin àgbélẹ̀rọ òfin ayá ìmọ̀kan yìí náà làwọn èèyàn wá ń wá káàkiri wa man ahsanu min Allah hukma liqawmin yuqinun tálẹ́ tó fi ń dáàjù ní ìdájọ́ tàà fi ń ayé tó ju Ọlọ́run lọ bí àmọ́kùsẹ́ tí ó mọ eléyìí àfàwọn tí wọ́n nígbàgbọ́ òdodo tí wọ́n dọ́lọ́ọ̀mọ̀ ní ó yìí bá a bá sọ̀rọ̀ tá a bá sọ wọ́n ní ń bẹ nínú òfin wa wípé tó lóore bá ṣe dáadáa ká ṣe ìwọ́de ìwọ́de alálàáfíà peaceful demonstration peaceful protest èsù kékeré wà ní èsù eléyìí o lè máa ń sèso eléyìí tó gbé èsù títí ẹ kéré lẹ́zà ìbò àbí àbólẹ̀ ń pè àti lẹ́zà ìbò àti gẹ́tà ìbò ó ṣe wa èsù lè sùn jẹ́ wọ́n máa mọ́ wọ́de wọ́n máa gbé pátákó lọ́wọ́ wọ́ta wẹ́rẹ́wẹ́rẹ́ tán bá ti ń lọ ẹ̀rìn lógógírì òwì lógógírì tán bá ti ń lọ tán bá ti ń lọ làwọn ọ̀daràn pàtàkì táwọn fojú kàsábẹ́ ilé wọ́n kàn hijackẹ̀ mọ́ wọn lọ́wọ́ ní àfá sọ́bù ń sọ́bù dandawi ilé epo sísun ná ilé onílé jíjó èwọ́n lọ́wọ́ fi sùnú tẹ́ẹ̀sẹ́ nàìjíríà wọn ni ìgbàtà ti bẹ̀rẹ̀ àwa elite àwa elite la bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ elite yìí nílàkàyè àwa iláìtì lábẹ́rẹ̀ ó sì lẹ́tọ̀ọ́ tá à ń jà fún lọ́dọ̀ ìjọba ìjọba náà sì fa àyà ilẹ̀ kódà gómìnà wa gan náà tún bá wa jáde tájọ wọ́de káàkiri ẹ máa tara yín lábẹ́ òfin ẹ̀sìn Islam ò fàyè ilẹ̀ bó ti wọ́ mọ́ kólórí máa àtàkì ọmọlẹ́yìn máa àtàkì olórí torí pé ipò ọlọ́run làyè yẹn gbogbo ẹni bá ló wà ó mọ̀ ẹsẹ̀ kò máa ṣe ó jẹ́ jàǹdùkú jẹ́ nire ẹ àfẹ̀mí àṣelófò gbogbo dúkìá àṣelófò ọkàn ò balẹ̀ síra ẹni má ẹ̀kọ́ ìsìláàmù rèé ìsìláàmù lẹ̀sìn kan tó já sí pé dá nínú àṣà wa èyí dá nínú wa nínú wa olúgbà wọlé ìsìláàmù ni ọmọ ọmọ Yorùbá tó fẹ́ mọ́ wọ rẹ̀ fẹ́ mọ́ wọ ó sì tí abẹ́tí ajákó fi sí islam ò takò ẹ̀kọ́ islam ní pé mọ́wọ́ ọ̀sọ́ ọ̀rẹ́ ńlẹ̀ lọ́kùnrin bó ti wo ma kódà aṣọ tó bá wọ̀ sọ́wọ́ fọwọ́ bọ̀bẹ̀ aṣọ mọ́ràn láti islam takò ní ti ẹgbọ́ ṣe bí sókòtò ànábì ń sọ rárá sókòtò ní kọjá ọwọ́ kó wá lóun fọlá rárá islam náà pè ní haramu lẹ́yìn yíò o lè wọlé kò sí gbogbo ní ní jásà islamu àbáta ń Yorùbá láyé àbáta ẹ̀rọ kọ̀ọ̀kan èyí tí islamu bá gbójú agatí làwọn náà ní ṣe èyí tí islamu bá ti fara mọ́ kò sí sẹ́yà mọ́ ṣe ó lóun ó jorógbó òun ó jobì òun ó jatare òun ó jẹ kò kan wá lábẹ́ ìṣẹ̀dá islam torí pé nǹkan jíjẹ ní gbogbo àwọn kan yẹn àfi tí islamu bá wá mú tó bá ní èèwọ̀ ní ẹ gbọ́dọ̀ jẹ torí gbogbo àwọn kan tá a dákọ̀ yìí wọ́n fi ń ṣe nǹkan wòsàn láti ara àmọ́ tó bá ti dípò orúgbó tó fẹ́ jẹ́ tó bá ti jẹ́ tán ṣe tó tó tó kó lọ bọ́n obìnrin sọ̀rọ̀ yóò tẹ̀lé ọwọ́ lé ní ah, tọ́ oògùn ìfẹ́ àbíkílẹ̀ ń pè yíò ń dẹbọ́ torí pé èsù ti lágbára débi wípé yín tọ́lọ̀ ń ṣe ní halal yóò sì lọ sí bí ọ̀nà haram fáwọn èèyàn tí ò bá ti rí bẹ́ẹ̀ à ń jẹ ni à ń mu ni à ń wọlẹ́wù ni à ń sọ lọ́rọ̀ ni gbogbo èdè yòówù tá a bá ń sọ láyé tí ò bá ti jẹ́ pé lórí irun Islam ò takò torí pé Allah subhanahu wa ta'ala ló ní àwọn èdè wọ̀nyí Allah subhanahu wa ta'ala ó ní inna dina inda Allahi islam dájú sáká ẹ̀sìn tí Allah subhanahu wa ta'ala yọ́nú sí náà ní islam fàlẹ́yìn yóò kò bàlá mi n ò ní gbà lọ́wọ́ rẹ̀ o bí o bá gbà nìkan ìbá tiẹ̀ fúyẹ́ wọ́n wà fi akhirati min al-khasirin lóòjọ́ alkiyama nínú àwọn ẹni òfò ni ó wà ó kú oríire ìyá mi mùsùlùmí máa dunnú máa dúpẹ́ kó jẹ́ mùsùlùmí ẹni tí ò bá jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ rẹ̀ kù pọ̀ ó pọ̀ ó pọ̀ káàtó kìsìgbókù díẹ̀ káàtó torí pé kò lè mọ rírì ọlọ́run kò lè mọ iye ìbáadà èyí mọ wà lórí irun tẹ́yìn bá mọ̀ túnmọ̀ tẹ́yìn ké lórí irun inú yóò sì mọ̀ dùn pé ọlọ́run sí òun jẹ́ mùsùlùmí tó bá kan ọlọ́run sọ̀rọ̀ ni àbó sọ̀rọ̀ kan mí ni ó sì mọ̀ pé ah, ọlọ́run fún mi o ò ní mọ́tò ńlé o ò sì kọ́lé ò sì tí níyàwó ò sì ra mọ́tò ò jẹ́ inú sì mọ̀ dùn pé eh, inú mi ń dùn kí ló dé mo sọ oríire ni àmọ́ tí yóò ni Allahu Akbar ah, ẹ̀yin tẹ́ jáfà tẹ́mọ̀ tẹ́ sí mẹ́rẹ́ sí ẹmọ̀ kó oríire o a ah, oríire ńlá lámọ̀ ni o tó dúpẹ́ yín tí ò bá mọ̀ tí ò bá kàn kéwú tó ń rẹ́rìn tó ń dùn lùmọ̀ òkú ẹ̀dá kan ṣé wọ́n fún lóyin láni wọ́n tó yin sẹ́nu rẹ̀ ni bẹ́yìn tí wọ́n mọ̀ nínú adùn tó ń ké náà alimami Qayyim rahimahullah ta'ala ó ní bẹ́ẹ̀ yẹn bá wọnú Qur'anu dáadáa tó rí àwọn ìròyìn tọ́lọ̀ wọn bá ṣe nípa àwọn obìnrin ẹlẹ́yinjú ẹgẹ́ èyí tọkùnrin rẹ tó fi lé ayé dáadáa ṣe dáadáa tó dó lórí ẹ̀sìn ọlọ́run tí ó jẹ́ ìyàwó fún ìjàlù kìámà ó ní kò ní ríran sìnà láyé kò ní ríran sìnà àṣẹ ìmọ̀gbẹ́sìn yẹn ní múyàn róbìnrin kan tó wá sí wọn wọn wọn káàkiri àwọn obìnrin táyé ṣe nǹkan oṣù o tó bẹ̀ kó súnmọ́ wọn lásìkò ó karùn a máa lóyún ṣebí torí pà lóyún à ń ma tóbìnrin mi ò ní ṣe súnmọ́ dáadáa láwọn kan fi láwọn ò gbádùn ara wọn ó dá obìnrin ilé ìjọ ẹgẹ náà lìjẹ náà ńkọ lámúyẹ tí mi nàmí kọbùlàhùn èyí sùn nígbà náà ní boyfriend rí kò jẹ́ kí n like ẹ̀ ó ti bímọ kan rí ó ti lọ́kọ kan rí kò jẹ́ kí n like kò sí ti ń jẹ́ o agẹ́rán agẹ́rán obìnrin subhanallah agẹ́rán ṣèwọ́n gbélé ìyé láyé kó tó mọ wá kó tó mọ wá káwọ́ pọ̀yìn káàkiri lára alẹ́ lóru kó tó mọ tọ́ọ̀sì burúkú káàkiri tó yẹ ṣe security kí lẹ̀ ń wá ẹ̀dá kan bá ń pè é tó pé kí ni tó pé jà náà wà bọ̀ ó dún mẹ́ta lé lórí òkọ́ lọ́gbọ́n a ní wà láìmú lọ́ọ̀fẹ́ náà ni yọjú sílé wọn yọjú sílé wọn kó tọrọ rẹ̀ àtọ̀rẹ́kìlẹ̀ halal ló sì dìyàwó rọrùn a ní rárá mo fẹ́ ká wúra wa fọ́dún bí mẹ́fà náà ọ̀daràn pàtàkì má ṣe zina islam lẹ̀sìn tó pé kò sí ẹ̀sìn míì má táà lè fọwọ́ rẹ̀ sọ̀yà tí a lè sì táàfi pẹ̀lú àwọn okọ̀ rẹ̀ tí fi ń dájú ló kọ àtàwọn òròyìn tí fi ń gajù ròyìn kó ti wá mùsùlùmí òdodo kó mọ́ jẹ́ arẹ́sìn mi lẹ́sìn mọ́ ìjùsùlámù lọ títí tálkì àmọ̀ wọ́fìdé la ilaha illallah حمدا لله رب العالمين ثم صلاة وسلاما على سيد الأنام وعلى آله وأصحابه أما بعد أيها المسلمون حقا لم يكتب الله تعالى رضاه لغير مسلم بل مقت وأنزل غضبه على المرتد عن دينه قال الله تعالى ومن يرتد عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون والآية متضمنة للوعيد الشديد الإلهي لمن مات كافرا بعد أن كان مسلما فحبوط العمل كناية عن عدم رضا الله المحبوط العمل فقال تعالى يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين وقال تعالى إن الذين ارتدوا على أدبارهم من بعد ما تبين لهم الهدى الشيطان سول لهم وأملى لهم فبين الله تبارك وتعالى أن تسويل الشيطان واملأه هو الأصل الأصيل في رجوع المرتد عن دينه وردته قد تكون بالقول قد تكون بالفعل قد تكون بالاعتقاد أو تكون بالشك في شيء من أمور الدين إذا كان الأمر واضحا وضوح الشمس في رابعة النهار يجب على المسلم الكيد معرفة الأمور التي تنقض الإسلام نقضا تجنبا عن الوقوع فيه لأن معرفة الشر يقن الوقوع فيه لذي لب تام وعقل سالم فهذه الأمور هي المسمات بنواقض الإسلام وهي عشرة تتلو الخطبة عليها تلو بعد الأخرى اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام lẹ́ẹ̀dúpẹ́ wa fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala káàtọrọ ìkẹrẹ fún ana Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn ará lè awon sàhábà rẹ̀ tí wọ́n gbé Islam wá bá wa tá jẹ́ mùsùlùmí lẹ́ni kọ́nà bá sí gbogbo wọn mùsùlùmí kódà Allah subhanahu wa ta'ala ó tún kórìíra bẹ́ẹ̀ náà ló sọ ìbínú rẹ̀ kalẹ̀ fún gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí tó kì ìsìlámù lẹ̀ ìsìlámù ló ti ń jẹ́ tẹ́lẹ̀ ìdá látara pé àwọn òbí rẹ̀ jẹ́ mùsùlùmí àbí látara pé ọkọ rẹ̀ jẹ́ mùsùlùmí ó sáà fọ̀nà kẹsì kejì jẹ́ mùsùlùmí ló bá ní pẹ́pẹ́tẹ́ Allah subhanahu wa ta'ala ó sọ ilé ní gbangba yanyanyanya ó lẹ́yìn mùmí ní òdodo gbogbo ẹni bá gúrí kúò níbi ìlànà ẹ̀sìn rẹ̀ tí ń jẹ́ mùsùlùmí fayyamt ó wá kú lórí ìlànà míì tó yàtọ̀ sí ìlànà mùsùlùmí wa huwa tó jẹ́ kéfèrí pàdé ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ gbogbo iṣẹ́ wọn tí wọ́n ṣe láyé níhìn tọ́rọ̀ páwọn ó dé bá wájú ọlọ́run níṣẹ́ rẹ̀ ó ti bàjẹ́ wájú ọlọ́run èrò náà ni wọ́n jẹ́ lójá alkiyama wọ́n sì ṣe gbére sínú náà ni ayàtàkà fúnra wáyé ó kó ìlérí ìyà ọlọ́wọ́ bá sínú fún gbogbo ẹni tó bá kú ní kéfèrí lẹ́yìn ìgbà tó ti jẹ́ mùsùlùmí torí tí bíbà jẹ́ iṣẹ́ ẹ̀dá gbogbo orú ẹ̀sìn táwọn eléyìí bá ti bàjẹ́ wájú ọlọ́run ó túmọ̀ sí pọ́lọ̀ ọ̀bọ̀ ìyọnu sẹ́niyẹn

ìmọ̀mù ní òsì báyìí dá sí owó àtòrí rẹ̀ wá sí ìsìlámù mà ìṣẹ́ra ẹni ní torí pé kò sí ó sì fara rẹ̀ ni kì í sọ̀rọ̀ pàm àìbí ìsìlámù ń gbowó ẹ̀bí nípò ẹ̀bí wátayé so tó bá kírun kí fara rẹ̀ ni àwọn ní bọ̀ wáyìí tó bá dọ́gbọ́n sí kolórẹ̀ ọ̀ tó bá bó ṣe kó gbá ìwọ fúnra ẹ ló kéré rẹ̀ so ẹ̀sìn èmi àti lágbájá ò waye wáyé mọ́ mi ní sísọ ọlọ́run mọ́ rárá o èèyàn lè bẹ́lẹ̀ gbẹ́ ìyẹn jà ọlọ́run tó dá yẹn sọ̀rọ̀ bá jà ọlọ́run tó dojú ìjà kọ bóun ló ti dojú ìjà kọ kò ṣeé ṣe torí gbogbo bá ló fẹ́ gbọ́nà ọjà látara ara rẹ ni ó ti yọ ẹni tí ó bá wọn náà jà jáde ẹ nígbà náà mo fẹ́ bọ́lọ́ ọjà ọ̀rọ̀ tó ń sọ gan lọ́lọ́wọ́ wà ránṣẹ́ fi bá wọn náà jà so bẹ́ẹ̀ bá lóòsì islam mọ́ ọlọ́run ní kí ni fáàrí ẹ̀ tó bá lóòsì islam mọ́ fàṣàfà yá ti láhùbì kọ́ọ̀mù ọlọ́run ní àwọn èèyàn kan fẹ́ẹ̀ dé tí kò jáde ní ìsìn yòhébù wọn yòhébù náà èmi ọlọ́run máa ń fẹ́ràn wọn wọ́n sì máa ń fẹ́ràn wọn lọ àzílàtì náà àdàlù mùmìnì wọ́n rọ̀ fáwọn mùmìnì gbogbo tó bá jẹ́ mùmìnì òdodo wọ́n rọ̀ fún wọ́n náà ti papọ̀ fún dẹ́mọ́rẹ́mọ́rin pẹ̀lú wọn fún òní kò ríra mùmìnì àìzàtì náà àdàlù kàfìrí wọ́n lè kòkó máwọn kèfèrí ni ṣùgbọ́n àwọn sọ́mú sọnù ewo ló ń gbẹ́lé ìpín ìfẹ́ wọn sọ mí lẹ́nu ni mo mọ̀ pé wọ́n mọ̀ òkú fẹ́ túmọ̀ lẹ́bí tí bá ní kíní yóò bá lànà tèmi mu wọ́n sọ̀rọ̀ pé kò bá fúlàmù mu ha kò ṣe sọ mọ̀lẹ́bí jẹjọ́ jẹ́ mọ̀lẹ́bí tó mọ̀ pé nu rọ̀mọ̀dọ́n ló wà tó wá ní káíwá lọ síse sínú church tó sì fẹ́ wà ní rọ̀mọ̀dọ́n tó rẹ̀ bẹ́ẹ̀ sínú rọ̀mọ̀dọ́n tó bá ṣe kó bọ́ ọgbẹ́sìn tí ẹ yé ni ṣíṣe rẹ̀ kò ní ti sílé ìjọsìn sí wọn I don't know why kí mùsùlùmí ilẹ̀ Yorùbá ò ní máa kẹ́kọ̀ọ́ níbi àwọn títí wọn yẹn ajọ́ dapapọ̀ ajọ́ wọnú ara wa lóòótọ́ a máa láìsìn ara wa ní kò ṣeé ṣe fún wọn náà lọ́jọ́ chọ́ọ̀kì tẹ̀ kó mọ́ lọ chọ́ọ̀kì kó wọ́n mọ́ lọ mọ́sálásí ló jẹ́ lọ kò ṣeé ṣe ládọ̀ òfin ẹ̀sìn ó tayọ àlà bẹ́ẹ̀ náà ni kó wá rí pé mùsùlùmí ni ọ kó máa fi tí ó bẹ̀sìn rẹ̀ jẹ́ lọ ló kọ́kọ́ yẹ jẹ́ mọ̀lẹ́bí kó wá kẹnu tì kẹnu rẹ̀ wá rọ kó mọ́ lè sọ̀rọ̀ Eh, ẹ pé àwọn bàbá wa tí wọ́n sẹ̀ wálẹ̀ a padà pàdé lọ́jọ́ àlìkìyàmà ojú bá sì rìn jú èyí fẹ́ kẹ́nu mọ̀lẹ́bí bàjẹ́ lọ́wọ́ tèmi òun gẹ́gẹ́ ló bá mọ̀lẹ́bí jẹ́ torí pọ́n ni ọ kí mùsùlùmí nílé mi alákàṣe wọn ojú kan lọ àmọ́lẹ̀ ìjọsìn tí wọ́n ara ò èyàn sàlàyé rẹ ni èyàn ti jẹ́ mùsùlùmí òdodo torí pé ẹjọ́ tán kò láyé mọ̀lẹ́bí ní ó tán kò láyé ẹ̀sìn ló kù fún yẹn nù sáré àwọn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n béèrè nù sáré yẹn tàbí tó bèèrè out tàbí lọ́yà o yóò kù wọ nìkan subhanallah gbogbo tá à ń dọwọ́ bò láyé ń bí èmi ìfẹ́ kan rí tèmi sọ ẹ̀ẹ́dẹ́gbẹ́mọ́dá ìgbà pé wọ́n ní tèmi le jù ibi àwọn èèyàn ṣe yahoo yahoo ni wọn ò sọ̀rọ̀ aburú pa wọn àwọn yahoo yahoo bẹ́ẹ̀ lù náà àwọn èèyàn tún kí wọn dáadáa àbí wọn sí lù àwọn ọmọ fún nàgàwù wọn akọ ẹjí sétí bí obìnrin àwọn náà sì nílà káyè burúkú tó bá ọ̀dọ̀ tó já sáwà ní salamu alaikum wọn àbẹ̀rẹ̀ bẹ́yìn tí wọ́n fẹ́ lẹ̀ pàpà lórí ọ̀daràn

jazakumullahu kulla khair mọ̀lẹ́bí wọ̀ ní bàjẹ́ pẹ̀lú ògo ọlọ́run o àmọ́ bí tẹ́ ní àwọ̀rọ̀ káti lọ sí síse òun àmì èyí lọ́rù bẹ̀ sígì náà ló bá tán ẹ sì jọ tún sọ ló bá parí lẹ́dọ́ sì mọ́ lọ ọlọ́run bá wọn mí dìde wọn ò ní ràn yànṣẹ́ o wọ́n fẹ́ dé nílùú kọ̀ọ̀kan bí sọ́mọ́ o tọ́lọ́ o kò kàn wọ́n o kó dẹ́ mọ̀rọ̀ fájò jìgẹ́ ni wọ́n láàrin ìlú wọ́n sì jọmọ onílù ọmọ yíra lọ́nà ni wọ́n láàrin ìlú kó kán wọn gbogbo tó bá fẹ́ kọjá níbi ẹ̀sìn wọn báyìí wọ́n ṣe tán láti tán síbẹ̀ yẹnyẹn wọ́n fẹ́ dé kùránì ló sọ bẹ́ẹ̀ kìí sẹ́mi musan Suratul Maida báwa ní àágàndọ́gbọ́n mọ́ sọ ilé ìsìta tó bá sọ ìlú òtù mọ̀lẹ́bí ó bàjẹ́ àwọn kan fẹ́ dé wọ́n fẹ́ báwa náà láyé kò sí tó kàn wọn tọ́lọ́wọ́n bá ní gbogbo tó bá fi mú orí tọ́lọ́wọ́n bá ṣe wọ́n ṣe tán láti yà fún yẹnyẹn mùsùlùmí òdodo mọ́tò ṣe inú ẹ̀sìn o gbogbo àwọn tí wọ́n bá yẹ́yìn padà nínú ìsìláàmù yìí lẹ́yìn ìgbà tí mọ́nà ti dé wá bá wọn tí wọ́n rí pé ìsìláàmù lọ́nà Allah subhanahu wa ta'ala ní èṣù tó ṣe tí ò dá lọ́sọ̀ fún wa tí ó tí ò bá jẹ́ ṣàìtàn kí ni nǹkan náà tí islam kí ni nǹkan náà tó fi ní súnà náà bí ti sú ọ ò ṣe súnà mà á ní súnà náà bí ti ó ti wá lo kí ni tó lè ń bẹ̀ wọ́n sàlàyé ọ̀rọ̀ pé mọ́gbà rìbá ìṣúná àrẹ ìbálẹ̀ lẹ́mìí rẹ̀ <laughs> gbogbo ẹ̀ tọ́lọ̀ bá ní orí kankan gbọ́yé inú ẹ̀sìn tí ò bá ṣe má ṣàìtọ́nù ní ti lọ́nà o tó bá rí bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala ó ti já mọ̀ wípé ẹni tí ń jẹ́ mùsùlùmí tí ó jẹ́ mùsùlùmí má tó kò ní Islam ó lè jẹ́ látara ọ̀rọ̀ tí ń sọ ìyẹn látara ọ̀rọ̀ tí ń sọ kókò ní Islam tí bá ń bú islam tí ń bú òfin ẹ̀sìn ìyẹn lè dá tara iṣẹ́ ṣíṣe kókò ní islam ẹ ti ń gbẹ́bọ ẹ ti ń fojú tí ń forí kalẹ̀ fóòsà ẹ ti lòun wárí fáwọn ayé tí ń gbèdì fáwọn tí ò rí kódà bí bá ń kírun tí ò bá tà nìyẹn rẹ̀ ṣe àbẹ́ tí ń dáòtì nípa nǹkan ní islam wọ́n sọ̀rọ̀ dájọ́ òfin ẹ̀sìn ó ní ẹ̀sìn rò pé iṣẹ́ ń kà jáde lọ́nà ọ̀bọ̀ fi dájọ́ lójú lọ́yọ̀gbẹ́dà kìíyàmà á níbẹ̀ ni ó ní kò dáhùn lójú subhanallah nígbà tí ó bá ti dá lójú èyí tí mú mi ní òdodo tó pé zalikal kitabu la rayba fihi hudan lil muttaqin wọn ní òfin ọlọ́wọ́ bá rẹ̀ ó ní sẹ wá rò pé òfin tọ́lọ̀ ń sọ kùránì ní so látara ìmọ̀ ṣe méjì sí nǹkan kan ní òfin ìsìlámù ó lè mí ìmọ̀ jẹ́ tọ́rọ̀ bá ti wá hàn sí wa báyìí àwọn kankan bẹnu àwọn ọ̀rọ̀ tá ń sọ àwọn kankan bẹnu àwọn ìwà tá ń hù tí mú yàn kú ònú Islam tó di ọ̀nà ìkí mùsùlùmí ó gbá àwọn kan wọ̀nyí yé àwọn kan ìlà ń pè nínú wá kẹdọ̀lù Islam àwọn tó bá Islam àwọn èèyàn jẹ́ àwọn àfá gbìyànjú wọ́n ṣàwárí rẹ̀ fún wa náà látọ̀rọ̀ ànábì wọ́n kó mẹ́wàá kalẹ̀ fún wa nú rẹ̀ mẹ́wàá yìí a máa mú lẹ́yọ kọ̀ọ̀kan ní pẹ̀lú ògbọ́n náà ní kútúbà kọ̀ọ̀kan torí pé talẹ́ntì kó sínú rẹ̀ talẹ́ntì ó yọ tàbá sàlàyé rẹ̀ tí wọ́n bá ń sọ pé eléyìí mo dúpẹ́ fọlọ́run mi kó sínú eléyìí ìgbà tó bá sàlàyé mi ó rí i pé ah, ah eléyìí náà mo jì síbẹ̀ tó bá ní tanra rẹ̀ so kó wa wa láti lè túnra wa ṣe ni o kò sẹ́ni tó mọ́ ọlọ́run ò dá málákù sórí ilẹ̀ gbogbo wa lè yàn obìnrin ló bí wa ṣùgbọ́n tàbá sọ́rọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí láti síra wa lágbẹ́rẹ́ fàkọ́ ni láti tún wa létí ní kí Allah subhanahu wa ta'ala kó ti gbogbo wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó já rí tiẹ̀ ṣe lóde ayé kó já bẹ́yọ̀ náà pẹ̀lú lójú alkiyama ọlọ́ọ̀bá àwọn olórí wa bá tọ́ wọn sọ́nà bá sàlékùn mọ̀nà fún wa

أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك